at your life just cause I chose to dance. I am in no competition with anybody. Ijó yìí àjò lànà o, mo máa fi lọ́mọ lọ́wọ́. Èmi kì í ṣaṣẹ́wó, I'm not selling my body. They call me alájọ. what your mama gave you. Hey, bounce, ladies, bounce. It's time to shake what yeah. your mama gave you. I'm, I'm pretty and so charming, but hey, uh, give me a la juta, a la juta, call me a la juta, a la juta, But um, to jẹ́ kó létò yẹn trust me not to worry. Ah, mo ṣe trust Oh, yeah, yeah, yeah. Come with the file. Right. What's your trust ẹ eh, hundred percent. Mo pe tó bá ti ló máa ṣe ṣe báwo ṣe Sir. Yeah. Key. So, Baba, here is the file. Máa ṣiṣẹ́ lórí ẹ̀ and I will get back to you. Ọ̀ṣẹ́ bọ̀rẹ̀ mi jọ ọlọ́run mo fi bẹ̀ ẹ́ ọlọ́run mo fi bẹ̀ ẹ́ o. kúlù tẹ́ńpà I'll get it done. mo ti ẹ̀ trust ẹ. Um, sir èyí àti lady kan wà táwọn fẹ́ rí. àwọn àbọ̀ mi. Uh, ọ̀rẹ́ ìgbà tó ti lálejò ó lè mi tètè máa lọ sí ọ́fíìsì wàá gbàgbé wàá gbàgbé wàá rà gómi anytime soon. Hi. How are you doing? Hi, thank you. Thank you. Hey. So, What's going on? Um, this is the person I told you about that she said she wants to work for you Oh. What's your name? Kiriwa Mary is my name. Ah. Mm -hmm. Oh. The biologist, I'm sure. absolutely sure. We're not Cherry, Ijo Jijo is my hobby. And I'm promising you, I will not disappoint you, sir. Thank you. Jẹ́ ká gba ọ̀rọ̀ tó sọ bọ́. Ìdá mi pé kò ní lè I'll see you guys as a rehearsal. All Then màá mọ ọmọ tó lè Okay, no problem. See you guys. I see you. Thank you. not your life just cause I choose to dance. I am in no competition with anybody. ẹ mọ nǹkan ẹ gba ọlẹ máa wà lábújá kí n wá rí i inú nítorí àmọ́ tẹ́ ẹ sọ yẹn kò lè ṣe ni kò lè parí contract yẹn èmi ò dẹ̀ ní ṣe nǹkan tó jẹ́ pé ó máa fi kinní sáàárín mi pẹ̀lú yín ẹ kò lè ṣe sà kò lè ṣe sà ẹ ṣàmọ̀ tó ayé kó lè ṣe ni màá ti màá ti àgbè ẹ mọ̀ nǹkan ẹ bóyá tèmi pẹ̀lú yín bá ríra wọn nà wọn àṣọ bẹ́tà ìgbà wo lẹ máa wà lọ́fíìsì. ok morning flight máa máa máa gbé wa so máa dọ́dọ̀ yín first thing lọ́jọ́ wednesday ok ẹ ṣe ẹ ṣe honourable ok wọn á gbọ́ wọn á gbọ́ ẹ ṣe ọjàmà ìbọn lè pè ní rest. Ah, rest tinubu gan ò rest dangote ò rest agogo ò dúró ilé ayé èèyàn kì í rest ọjọ́ kú lọ́jọ́ sinmi my dear. nǹkan gbogbo ẹ ṣe ń ṣe èní London ọ̀la US Abuja Kano Port Harcourt. Ah, o dárúkọ kútọ́nù. kútọ́nù náà dídì láwọn ọmọ tó dàgbà tó lè handle our business sir. Ah, mi ò tí ì lè handle bàbá tì fún un èmi sì wà lórí race ó mọ orúkọ tó ń pè mí bouncing baby ball. Hmm, bouncing baby ball. mo sì wà lórí race tí n bá ti dàgbà tèmi gan mọ̀ pé ara ò fẹ́ gbé mọ́ tí n ti di dragging baby boy. oh dragging dragging baby man ló yẹ kẹ́ ló wẹ̀. àwọn àndó bàbá ti fọ ọmọ hmm, ah. káwọn kan ti wọlé sí. ó dà bẹ́ẹ̀ sà torí tí a máa tẹ́mi mọ̀ ó láìkì fàájì. àbọ̀ láìkì ẹ̀bàjẹ́ bàjẹ́ àgàgà ibi táwọn ọmọdé yìí bá wà eh? Ah, ti ọmọ ìgbà ọlẹ máa rest gangan mo lẹ́kì máa wò ilé ẹgbẹ̀mọ́ náà mo lè ah, fọwọ́ ọlá bàbá ìtọrọ ah. ìgbà ọlẹ máa rest gangan. ọlá ilé mu ló láìkí ẹyin lọ́la ẹyin gbọ́dọ̀ fẹ́ fúnra mi ní ìsinmi ìgbà dókítà sọ pé kí n máa sinmi nítorí bp mi hmm. èmi gan fẹ́ máa wá àwọn àyè kan tí mo máa fi rest oh, wọn máa rí mi láìpẹ́ ọ̀rọ̀ ìyẹn tún make sense o ó jẹ́ kí n rántí kọ̀ọ̀kan ọ̀rẹ́ mi kan wà tó ní àwọn ladies tó máa ń jó kiri mm. ẹ̀mọ̀ bẹ́ẹ̀ mi sí bẹ́ẹ̀ mi máa ṣe ń gba advert kiri ti máa ń já máa club eh. Kiri, kan kíní kan ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ni mo ti máa lọ ń sọ pé ah, ọ̀rẹ́ iṣẹ́ wà bí o wà ló fẹ́ ṣe ṣó kan àwọn ẹ̀dẹ̀ máa wà ń bẹ̀ ah. tẹ́ bá wà bí lóbi fẹ́ ká jọ lọ ó máa ń dùn gan-an. àwọn ọmọ ojú náà wà bẹ́ẹ̀. Ah, ojú ni ojú náà ojú ojú àìsàn tàgọ́ kúrẹ̀ ẹ bá lọ ẹ ti dé mẹ́sà <laughs> ẹ jẹ́ pé kí n béèrè ọjọ́ tó máa ṣe gangan. àwọn tó bá máa kó wá hmm. kán ní kinní níwájú. wọ́n máa fi ń jó. àwọn kankan wà láwọn tó wà lọ́bí èdè ẹ jẹ́ pé pé báwo lẹ́ni bẹ́ẹ̀ ti máa lọ wáyé. Bounce, ladies, bounce. It's time to shake what your mama gave you. Hey. nígbà tí mo dàgbà báyìí tí mo dàgbà tó ìpẹ̀lẹ̀ ọjọ́ orí mi àti irun gbùngbùn tí mo fi ń sanná ní ara pé ká lè jẹun tẹ́yìn wá wà báyìí tẹ́ ń kó mi ní owó tẹ́ ò rí pé kẹ́ ẹ̀ wá ṣẹ́kọ̀ọ́ ṣe tẹ́ bẹ̀rẹ̀ sí jí mi lówó ṣódà bẹ́ẹ̀ ẹ wá gbọ́ o ọjà tẹ́ wo yìí kì í ṣe ọjà tèmi o èmi kan ló ní o ọwọ́ kọ́mílẹ̀ láńtà ni mo ti gba owó o ẹ̀bá wọn tó ń pè bẹ́ẹ̀ àwọn lápò tí mò ń dá padà lóṣooṣù ṣé pàtẹ́ ìbẹ̀rẹ̀ sí kò sí tẹ́ǹgì lówó tẹ́ǹgì lówó ṣé òun lè pè é ṣé mo lè rí títajà tí wọ́n máa fi lówó dá padà lóṣooṣù ẹ ṣọ́ ara yín o mo fẹ́ kẹ́ kíra yín lọ dáadáa mo sì fẹ́ kẹ́ tẹ́ra yín nú ẹni tó bá kó tó bá kó mi lówó nu yín kẹ́ jẹ́ kí n mọ̀ o kẹ́ dẹ̀ dáwó mi padà síbẹ̀ fún mi. ẹ ẹ wò ìyá amúrí tẹ bá ní ká tẹra wa nù bọ̀dá amúrí ó kàn wulẹ̀ tẹ̀mí nù pa ni só ti yé yín èmi mo ti wà ọlọ́run ò jẹ́ ń jalè rí èmi kí ló mú yín ọlọ́run ò jẹ́ rí èmi ò ń jalè èmi ò ń ṣe woodlums bóyá kẹbìrì lọ ọbọdà mú rí bí owó bá ti rìn àmọ́ pé bóyá mo wá mú owó yín èmi ò èmi ò mọ bọ́n ti ń jí nǹkan yẹn. bí amúrí ìdí ọtí lọmọ yín. you are very stupid. bọ́dà múrí. olóhùn ò jalè rí múrí ò jalè rí. èmi ò jalè rí. ṣé n kaṣọ lójú eegun. ẹ̀yin náà eegun tẹ́ gbé káàkiri mi ò jalè. ọ̀fọ́n ni ọ̀fọ́n lójókòó yìí ajẹ́ lójú onílé alọ́kọ́ lóhùn ó kígbe. Hmm, ìyá mi ńjọ́ kìíní àná tẹ́ ẹ lékun jẹ búrẹ́dì èkó ọ̀jẹ búrẹ́dì o ṣé ẹ mọ̀ pé nú búrẹ́dì ọwọ́ mẹ́wàá àwọ̀ ọwọ́ mẹ́jọ tì ọwọ́ méjì tó kù wọ́n wá já kéékèèké iṣẹ́ ọwọ́ yìí ìwọ ni ṣé mo bọ́ ń bẹ̀ àbí wọn ò bọ́ ń bẹ̀. kò sẹ́ ẹnu eku ni mo já kó ń bẹ̀. ẹnu eku lọ já kó ń bẹ̀ àwọn mẹ́gbẹ́ mẹ́jọ tó kù tó kó sẹ́yìn tó mọ ọkùnrin ọlọ́kàn kó lọ ń kọ́ tó ní bù ọ́ láṣìírí. wá. ìyá mi ṣé èyí tí mo rí ẹ̀gbọ́n ẹ̀ sọ yìí òótọ́ ni àbùpàrọ̀ mọ́ ẹ̀. èmi ọmọ tó ti ṣe skin play story wọn kàn máa bọ́ wọn sọ̀rọ̀ kàn máa ní mi jẹ búrẹ́dì búrẹ́dì tó jẹ́ pé eku já mọ́ àwùká á ah, lè ta fún kọ́sọ̀mọ̀ ẹnu eku ni mo já kúrò ìtura àwọn ti fẹnu ẹyẹ bá mi bá mi fà ní ìsìn. ẹ mọ dà lóhùn káàtì ni bó ṣe wà yìí ìṣe káàtì ọwọ́ ológbò ni gbogbo ẹran tẹ́ ẹ ṣe inú sàásùn kò sí nǹkan kan tí ń jẹ òun ní dẹ́dẹ́ ní kò èmi ni mo ń kẹran jẹ. you are you are very strict. ní abá ti fẹ́ràn mo gàrí lójú yín lọ́jọ́ kan báyìí ìyẹn ti dójú. sẹ́gbọ̀ ẹ̀hìn kúkúrú ẹ̀mọ́ tèmi ó sọ ẹ̀yin méjèèjì mi ò fẹ́ rí ẹsẹ̀ yín nínú ṣọ́ọ̀bù mọ́. mi ò gbọ́. a máa pàdé ilé kẹ́ ẹ lọ wá ṣẹ́ṣe ẹ ti ẹ̀ gbọ́ràn ṣé ẹ gba ìyàwó sèpò ni tẹ́ ẹ fi lè lọ gbowó èkó kẹ́ ẹ lọ wá ṣẹ́ṣe àbúrò yín ni ẹ tọ́jú obìnrin bìnrin ìlú èkó ló wà tó ń jaṣẹ́ mọ́ra kí wàá ní ti ìyá múrí ẹ rí ọkàn tèmi èmi ọ̀fẹ́ bẹ́tẹ́lẹ̀ ni torí èrò ọkàn mi nu ìsìn fẹ́ kí kíní ìyá ọmọ mo ní í ṣe ló kú o èmi ṣetán èmi ṣetán láti rí ìlú èkó ẹ sábà ń wówó bí n bá rí fifty thousand. ẹ kí ni ẹ kí ni. bọ́dá mo ní sẹ́ lu èbó lẹ́fẹ́ lọ ni. ẹbí bẹ́ẹ̀ wọ́n ti ń wọkọ̀ lu èbó ah! gbọ́. fifty thousand. ẹ kò pọ̀ jù. lórí pé ẹ fẹ́ lọ sẹ́kọ̀ọ́. ẹ wà so ẹ bá ń wà. tẹ́gbọ́n fẹ́ lọ lu èbó ńkọ́. kí n tiẹ̀ ẹ bẹ́ mi wà o. Hmm. ṣe rí fifty thousand kò pọ̀ jù fún àyè kan. ó bá jẹ́ pé yóò gbà lé nù ẹ̀ ìwọ̀n pọ̀ jù torí yóò gbà lé yóò sì mọ fi ìtókù jẹun àmọ́ wá jẹ́ pé yóò máa gbé lọ́dún èèyàn ni ọ̀pọ̀ yìí. ẹ mọ̀ jẹ́ ẹgbẹ́ yàn jù ẹ mọ̀ jẹ́ ẹgbẹ́ yàn jù. tẹ̀lé mi ṣebí ká máa lè kó ni ẹ bá mi wá one point five million banana island. Ah! kí ló dé. fún kí ni ọ̀sẹ̀ ìròyìn ní bẹ́ẹ̀ ni banana island igbó ìwọ́n mọ̀ sí jẹ́ banana island. tí bá dé kò í bèrè. igbó ọ̀gẹ̀dẹ̀ ni. ẹ ti go lọ́gbà kọ́kùnrin ti wá iṣẹ́ tó àwọn ẹ̀dá nìkan tóbi sí gbogbo àwọn pípẹ́ kan jó kan jó kan jà á. creativity at its peak that's who we are. who we are ẹ̀dọ́gbọ̀n ni who we are at that wọ́n jẹ́ káwọn ẹ̀mọ́ kan mo mọ̀ yìí rí wọ́n associate ara mi gbé ah kọ́mpútà àjọ wa ni mm-hmm. èmi àtọ̀gá wọn bá ṣe rí rèé bí mm-hmm. ṣe sọ báyìí wọ́n mú iṣẹ́ wọlé ni. kọ́tán pé wòrò sí wòrò nìyẹn. wòrò sí wòrò ìgbẹ́sì láì wọ́n báyìí so gbogbo ẹ̀ àbàtẹ́bìtì ti wà ní tààtì. ọ̀nà àdè máa jẹ kọ́ fẹ́mi ọ̀. ọ̀sẹ̀ máa change bottle. o ṣe lọ́wọ́ bá máa change bottle. the spirit. kò tí àwa tó ti plug jẹta ẹ̀. ram ti right honourable. ẹ nà ó dùn bí wèrè. chai o ti bọ́ sítágbà tí mo wà yìí. ìsáré tó lọ mú náà kankan mí mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn ó jẹ́ kó ti yẹ. mo ní ọmọ kan wáyé tẹ̀ sí gbà bàbá yìí eh. ó ń lọ bí ìdìbà. òkò tó àárín àwọn ọmọ mi nìyẹn ire kọ́ nìyẹn. ire ah. ọmọ yẹn ire ni. Casablanca oúnjú yàtì nọ́mbà one ọmọ yìí o ibo láti rí o ó dà ọ̀fẹ́ mọ́ ẹ̀ ó dà ọ̀fẹ́ kẹjọ ṣiṣẹ́ pọ̀. ẹyin o mata wọn bẹ sọ. ẹ mú sọ fún un wọn lè fẹ́ rí wọn náà wọn. èmi náà fẹ́ wọn náà wọn yẹn ṣe. jẹ́ kó rí ìwọ bá ti bẹ́ẹ̀ sọ àwa fún ẹ níbí ìwà fún níbí ìjọ kọ́ tẹ fún wa ti wa do the work and that's it. yẹ dà ó wà ní pé ẹ bóyá kí ọ máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ eré yẹn o mo wá mọ orú bísínẹ́sì yẹn ọ̀pọ̀ mi ó gbé ó sọ fún mi ó lóun sọ fún mi jẹ́ kí n kò gbé àkàjọ lọ lọ́wọ́ kílọ̀bù mi lọ́lẹ̀. kílọ̀bù kẹ̀ àlàyé yẹn ní pọ̀lẹ́sẹ̀ ìràgó tèmi o ìwé ọba sọ ó bá ti àgírí pẹ̀lú ọ jẹ́ kọ́ mọ̀ èmi lè parí gbogbo ẹ̀ lórí fóònù anywhere anywhere bẹ̀lẹ́ fẹ̀ kò yẹ. jẹ́ kọ́ tiẹ̀ kọ́kọ́ pé pé mo ti ń gbà ẹ̀sọ̀ báyìí. Dem say look at your life. Just cause I chose to dance, I am in no competition with anybody. Ijó yìí àjò lànà o, mo máa You know, you're doing well, oh, but I feel you should have put um, more effort into it. Mo ti sọ fún yín sá, ọmọ ológo ni. Hmm. Ẹ nà ọmọ ológo anyway, it's cool. Um, there's something I need to tell you. Okay. Okay, lára àwọn tó nífọ̀n tó lè kanna nílùú to our performance the whole of you. Wow. Um, inviting you to come to invite her to the club, you know, actually to come and dance and all that. Okay. So, uh, club? Yeah. Yeah, club now, Malojo. Everybody. Yeah, Malojo, but not everybody. You in particular. For my Ẹládàyànrí ni mo interest ní nínú ẹ̀. And then, also sọ pé òun you ní sọ pé iye báyìí lòun You should name your price. Anything tó bá fẹ́ ní iye ló máa san fún ẹ̀ Um, owó nìkan. Just her. Okay. So cool. go think about it, get yourself set, and then if you get out, get. All right. Babe, well done. Just man. Oh, okay. You're doing well too. I, I, I, Them they call me Alajuta. Money give me Alajuta. You bring business come, I want your share. Oh, my business, I share. Now, I'm going to 30 you use ten million naira ten million naira no matter thirty percent you are talking about three million naira ṣó yìí sì ni wo òṣèlú ọṣẹ fúnra rẹ àgbẹ̀sí dey talk now why they do like this now? tó lè ní sùúrù ni thirty percent ló ní pọ̀ ah! sure. náà ah báyọ̀ láti wọ́n máa ṣe báyìí náà thirty percent sure sure calm down calm down nǹkan tí màá suggest ṣé Sure, fẹ́ gbọ́dọ̀ mọ́ ń gbọ́ yìí màá ní ká thirty percent three million kò lè pa ara ah owó ó ní play. Ọlámídé why you talk like this now kí ló dé sọ̀rọ̀ báyìí tó bá sọ pé mi ló máa ṣẹja jiná máa jiyàn náà tí o bá sọ pé ká fún ní thirty percent ṣé o mọ gbogbo nǹkan tá a ṣe lórí owó yìí ni ṣé o mọ gbogbo wàhálà tá a ṣe tó bá easy ṣé o máa gbéṣẹ́ ìwà fún wa ni tá a bá fún thirty percent this guy where you dey see tá a bá fún ní thirty percent bóyá ìwà yìí tó bá next iṣẹ́ ó máa náà fẹ́ gba fifty fifty pẹ̀lú wa ni. thirty percent ò pọ̀ jù tó lè ní next one. Okay, okay. the the, the last business tó mú wa twenty five percent kọ́ ló béèrè ni ṣé wọ́n lọ tún sọ ní thirty percent mọ́ wa lọ́wọ́ yìí abeg tó bá jẹ́ pé wo ewu sí sí if you want me, i give her the thirty percent i go give her. Now you talk. I nǹkan tí mò ń sọ yé mi jẹ́ ká fún thirty percent next deal I'm a máa I'm a máa gbé àdáyé ọlọ́run bí wọn mú sọ fẹlẹ nìyẹn a máa bẹ̀rẹ̀ sùn ọ ah, ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ìjòkó ìwọ mọ bọ̀bọ́ ìbí ṣe mọ̀ èmi dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ péṣẹ́ yìí sì ni kò ní kàn wá ó mọ̀ péṣẹ́ tó bá lè lọ́mọ ń gbé wá fọmọ ọ̀tá torí ẹ̀ ló yẹ gbé wá fún wa ṣó ti yí ẹ̀ a dẹ̀ ti ba ṣé nìyẹn tó bá sọ fún pé ká fún ní thirty percent you be my g be my blood mi ní deny yẹn á fún based on the fact pé wọ́n ló sọ mi ní bá bọ̀bọ̀ ìṣiṣẹ́ mọ́ tó bá sọ pé ká fún thirty no wàhálà ọmọ tó ṣẹlẹ̀ bro i will give you the thirty percent you are coming from kò ṣì dànù. àbúrò ní kúrúkú yẹn fi wọ́n bọ̀ ẹ̀ lẹ́sìn tí máa tẹ sọ ọjọ́ máa lọ wọ́n ní kọ́ ló wọ́n náà sábà tí mo ń kọ́ tí mo ṣe ọgbọ̀n ọgbọ̀n wọ́n ní kọ́ ló náà sábà fọ́ọ̀sì ránṣọ lè lè lẹ́sùn ọ̀ a máa bẹ gbogbo ìgbà máa ṣe bíbọ̀ ọ̀dọ́ máa ṣe bí àṣì. sísì ẹ máa lọ sí before seven lẹ́yìn eléyìí inú àṣì. ó yà wọ́n náà tó bá dé ká máa tó tiri ṣàbàkà fọ́. ó yà á ah, ilẹ̀. ó máa ṣe bí bọ̀lọ̀bọ̀lọ̀ láti fi your birthday. ilé wá mi rí lẹ́nu gbàwo sí gbàwo náà bó wà gbogbo èkó gan-an. èkó kúkú da èkó fine as you can see. ah èmi náà ti rí lára rẹ ah torí pé àwọn kan náà sọ pé wọ́n ní owó wà lẹ́kọ̀ọ́. wọn kan wá òkè. ah àwọn ò gbọ́dọ̀ sá lọ fún wọn tán <laughs> má lọ fọ́ bí àwo ọlọ́run. ẹ wo ṣẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúrà màmí ó ń gbà lórí mi gidigidi gan ni ah ó ga mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. èyí àbẹ̀rẹ̀ ọlọ́run. ṣe rí kọ́ńpì tí mo wà Ah, taratara ló gbà mí láì. báwo nìkan ọmọ kan ní gbàdúrà èmi náà mo ti wà ìgbà mi èmi àmọ́ wà nú àwẹ̀ ìpìà ire o ire o kókó rè bọ̀ wá o tí ń gbàwẹ̀ gidi gangan. èmi èjì ẹ̀sùn orí ìkúnlẹ̀ ra yìí. ẹ̀yin ẹ̀yin wà lórí ìkúnlẹ̀. látàgò kan títí dàgó mẹ́fà ìdájí yìí ní sùn torí ọmọ yìí mo ṣe ń gbàdúrà. ẹ lọ́jà rí ẹ̀yìn wá irú ijó tí o wá ń jó yẹn báyìí nìsín bẹ́ẹ̀ ṣe ń jó yẹn àwọn wo ni òun bá ṣe àbí kó má lọ jẹ́ pé àwọn ijó orosí oro lẹ́ ń jó àbí àwọn tán dún bàtà. ẹ̀gbọ́n mi ẹ calm down ah local company là ń ṣiṣẹ́ fún àwọn èèyàn dẹ̀ máa ń pè wá we are professional dancers a tún máa ṣe video vixen oyè yìí àjùjọ àwọn ọmọ ta ọ woro sí woro. tàbí lágbolágbo. lágbolágbo kọ àgbàlagbà. ẹ mọ lòtẹ́ẹ̀lì lọ́jọ́ o. a máa ń lo hotel of course. àìsẹ́ wọn gbà bẹ́ẹ̀. Ah! iṣẹ́ hòtẹ́ẹ̀lì ẹ máa ń lo hòtẹ́ẹ̀lì káàkiri. Ah! ọlọ́run wọ́n mọ̀ pé irú òtẹ́ẹ̀lì tẹ́tí lọ àwọn omi wọ́n ti gba nọ́mbà ẹ̀ bí wọ́n mọ̀ fúláàsì ni àyíṣẹ́ aṣẹ́wó ṣe kan tó rọrùn. Oh. ibi ni kò ń pè ló ló sọ. mọ́ mi mo like ẹ mo like ẹ ní sùúrù mo like ẹ pé ajẹ́ dáńsà kò mí ìpè aṣẹ́wó ni wọ́n yà mo like ẹ. iṣẹ́ wọn ṣe. ẹ dáńsà olóṣò ni ẹ̀rọ àti tó bá fẹ́ wọ aṣọ sí ìró náà fi ń jó ni láwọn tí wọ́n wọ kíní pátá lásán àti kíní kọ́mù èyàn bẹ̀ lè gbé kíní ìbejì kó láyà wọn. àìkú rẹ ní sùúrù lóòótọ́ a máa ń wọ aṣọ tó ṣèbọ̀ kò kí a kì í ṣe ara lẹ́nu. sẹ́yìn gbọ́ ṣé tá a bá jó tán àwọn òrírò ẹ̀ tẹ́ bá jó tán wọn ní mú yín wọlé. wọn wa wọlé ẹ wọ mo like ẹ má. láwọn omi wọn máa láwọn fẹ́ fi ra nǹkan tó fẹ́ gẹ̀rẹ́ sí ni ó fẹ́ gẹ̀rẹ́ sí bá mú bọ́tù wọ̀tà wá nulẹ̀ bá mi gbé kinní wá nulẹ̀ ká tó wí ká tó fọ̀ níwọ̀n tó ṣẹ̀ bọ́ mi jó. àló ti yé mi sẹ́. tó sọ lọ́rọ̀ lọ pa bàbá wa ọ̀rọ̀ ni ó sì padà pa ọ́ sọ ọmọ pẹ́mi àti ẹ̀ lájọ ya wa ẹ àbúrò tèmi èso ló so torí n tó kódé owó òjò ló kódé àtijọ́ náà. bọ́dà mo rí wàhálà orí yín ò pé. o ṣe mo dúpẹ́. orí yín ò pé ẹ ní làákàyè kankan ẹ làákàyè kankan ẹ ní. wo ẹ ń gba owó olóso lọ́wọ́ rẹ̀ torí ó dùn mí pé mo ní wáyé lóbìnrin tí bá wáyé lóbìnrin olóso tèmi àjò tiẹ̀ lọ mo lè pátá nìkan ní mo wọ̀ lọ́rọ́ lẹ́yìn títì má tí kò bàjẹ́ ẹ sóò ní fún mi lówó ni. ẹni tó ń pè lóso ló gbòó lọ́wọ́. lọ́wọ́ àbúrò mi. olóso mọ̀ fún ní owó fẹ́mi lówó. mo kì í ṣe olóṣó ní fún yín lówó mo dé máa lọ ah, ah. fẹjọ́ yín sí mo ní máa lọ. dem say me pass your life just cause i chose to dance i am in no competition with anybody ijó yìí àjò là ni o. wo má ṣòtayọ mi rárá. òkúta ẹsẹ̀ síta ẹsẹ̀ ti yọ. ṣòtayọ ṣe sùúrù náà òkú wo ni mo ṣe síta tẹsẹ̀ ń yọ. ọmọ oníjó tẹ̀ ń gbé káàkiri all in the name of contract tẹ̀ ń gbé kiri dúkìá ṣótayọ ẹ tó bá gbọ́ nǹkan kan from anywhere wàá pè mí wàá ṣàlàyé fún mi ni wàá dẹ̀ ṣàlàyé fún ẹ. mi ò gbọ́ nǹkan kan rárá rárá mo rí ni ọjọ́ mélòó mo ti ń pè yín tẹ̀ píkọ̀ mi. ó mọ̀ gbé àmì bísí wa. bísí máa kí nìyẹn. ẹ máa ń bísí náà ó mọ̀ náà ah, ah, ṣé mi ò ní bísí máa rí kọ̀ọ̀lẹ́ mi ò wá ní gbé ni. ẹ wo ẹyẹ bóbò mi rárá rárá mo kọjá èèyàn tẹ́ ẹ máa fún lámbà mo kọjá ìyẹn ẹ máa lẹ fẹ́ fọmọ yẹn contract ẹ máa ní kó máa bá yín club òun ló máa jó fún yín lẹ́nu ló máa jó fún yín lọ́la ẹ jọ ṣé contract lẹ fún àbẹ́ ìfẹ́ ọmọ yẹn mi ò fẹ́ mi ò fẹ́ o ò bá jẹ́ kí n ṣàlàyé lókìá ṣọtayọ. ẹ wo ẹ wo ẹ jọ torí Ọlọ́run ẹ má fọwọ́ yín kàn mí mo fìyọnu Ọlọ́run bẹ̀yìn ẹ má fọwọ́ yín kàn mí o. ọ̀dà jẹ́ kí n wá rí ẹni kí n ṣàlàyé ara mi ẹ wọ ẹ fàlàyé kọ̀ọ̀kan lẹ̀ ẹ má ṣàlàyé fún mi nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín lèmi ti sọ yẹn mi ò gbọ́dọ̀ béèrè owó oúnjẹ mi kẹ́ ẹ sọ pé kò pé àbí kẹ́ ẹ sọ pé ẹ ní time fún mi nígbà tí bá nídìí yín tèmi nìyẹn ṣẹ́ gbọ́ mi. èmi alájú ta alájú ta ẹnìkan mi alájú ta o alájú ta èmi alájú ta dem oh. dey call me alajuta i'm living my dream wọ́n ní èmi i'm living my destiny dem dey call me alajuta o èmi alajuta tó bá súyìn ẹ má dákẹ́ èmi ọmọ jẹ́jẹ́ o i'm living my life jẹ́jẹ́lì jẹ́jẹ́lì jẹ́jẹ́lì. Iwo ló kù tí màá ké pe aṣẹ̀dá mi o màá jẹ́ kójú tèmi lọ́nà ìrìn àjò yìí o. tó bá wa ni mo ló but i'm living la vida loca èmi lẹ la la ta o tó bá yá mo ló mo ló ká bọ́dà bíbí la. ṣebí ìwọ bá ẹfọ lábà tó ń yọbẹ tí àbí ṣé ọmọ bíi tèmi àti ṣì fi pàdé ara wa ó rè ó ẹ̀yìn ayé tó bá yá wọn ní èèyàn sọ̀rọ̀ èèyàn ṣe pé èèyàn ṣàwọ gbọkọ gbọkọ òṣì àṣẹ wo òṣèré ó gbàgbọ́ lọ́wọ́ mi nítorí pé fáìn ló ṣe é ṣe rádaràdà wọn bá bá fáìn kẹlẹ jẹ. my my is By my sea ice to is to hell. Mitairo Isa Ika Inu jẹ́ kí n parọ́ tán ẹ̀ kó má jẹ́ personal ló máa padà pa mí náà sí àwọn náà lọ bá ticket. Everybody. Ó yá. Ṣùgbọ́n àwọn máa ti lọ sí ọdún. Ojú ẹ ṣàmà ń dán ṣe. Yes, I'll see you guys next week. Ah, ah. Ṣé ibo lọ sọ pé o máa bá wa lo ọ̀sẹ̀ kan bí ni? One year ni. Bí a kẹ́ kú so mọ́lẹ̀. Now what is she talk now? Okay, àwọn oúnjẹ tó ń ṣe fún yẹn ti ń dùn mọ́ yín okay kó máa bá yín sún jẹ kó máa gbálẹ̀ everything ọ̀rẹ́ ti láìkẹ́ bẹ́ẹ̀. <laughs> baby ọ̀ọ́n there is no big deal ṣe oúnjẹ yẹn máa ṣe lot fún yín tí máa tún padà wá ẹ mọ̀ pé mo láìkí máa sún jẹ gan and it's my duty to take care of them now. ìṣòro ìṣòro ìṣòro ṣáde but uh, mo ní argument that just so now ó ní máa wá next week again. Ah, ah. but wait gbàlẹ́ kan ṣàdéhùn ẹ̀ tí mi sí bẹ́ẹ̀. ẹ ṣe bí mo wà nígbà yẹn nígbà tó sọ fún sẹ́kù lọ́wọ́ àti lórí ìbẹ̀rẹ̀ wa. ṣàṣe ṣe kòṣe kò ṣe ẹja tó bá ṣe sọ fún wa o. bébí mo ṣe o. a ah, lè ṣe ra ẹ ṣe gan. Ọlọ́run aṣọ ẹ̀dẹ́dẹ́ láyé àtàlàfíà. Ẹ ṣe. Mi ò ní káàṣì mi. Ẹ ṣe mo ní èmi ló ní káàṣì. Ẹ dẹ́kẹ̀ mo mọ̀ pé ń jẹ́ mi lẹ́mìs ẹ má wọrí. Ṣé kí n nọ̀ sẹ́? Okay, okay. now, Shadi. See you next week. <laughs> Ọ̀rẹ́, àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ. Torí pé a ò fẹ́ irọ́, ọ̀rẹ́ ò dẹ̀ fẹ́ ìtànjẹ. Sórí ọmọ Ṣadé tó ń lọ, mo láìkí ẹ̀ gan. As in, láìkí gan understatement ni. Mm mo lọ́ọ̀fù Ṣadé mo lọ́ọ̀fù ẹ̀ pa gbogbo ìgbà tó bá ti wá síbí báyìí ló máa ń dá mi lọ́rùn mi ì dẹ̀ mọ̀ bí mo fẹ́ sọ fún un torí pé òun àti Ṣẹ̀yẹ jọ wà ní. sórí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan tí mò ń sọ pé ẹ ṣé wọn ọ̀já ni mo kàn ń compliment ara mi mi ì dẹ̀ fẹ́ kọ́ mọ̀ pé mo láìkí ẹ̀ ní sórí mo yín sọ̀rọ̀ yẹn ibi àyà ẹ̀ àyà ẹ̀ ni ọkàn mi wà kò tiẹ̀ fún mi lálẹ́ ọjọ́ kan alẹ́ ọjọ́ kan kó kọ̀ da gbogbo àyà ẹ̀ kó dà á lé mi lórí èmi nínú mi máa dùn jù láyé ọlọ́run ọba kò sí nǹkan tí Ṣadé máa béèrè lọ́wọ́ mi tó bá fún mi lọ́jọ́ kan tí mi ní ṣe fún un. ọlọ́run nǹkan tó wà lọ́kàn mi nìyẹn. Ah. ṣó ṣé mo bíbó ìsọ̀rọ̀ yín sí ọkọ̀ ìwọ́ ti wà ń ó ti pẹ́ tí mo ti ń fojú sọ́mọ ẹ̀ lára kí má kúrò kan. àdè máa wo mo ti máa fẹ́ fi ojú bá ọmọ ẹ sọ̀rọ̀ but incident kan ló ṣẹlẹ̀ tí mi ò lè fi compliment. Yeah ọjọ́ kan mo mo lọ sí yàrá ṣẹ mo fẹ́ àwọ̀ ṣẹ ní òkan lẹ́kùn mo ṣe sílẹ̀kùn yẹn mo kọ̀ bá ṣàdé tó lórí ọmọ. ṣé ní ìhòòhò àbúwọ̀ṣọ. ìhòòhò ni mo bá tó bá dé tóbi ṣàyà jesus ẹ̀rù bà mí. ó ráyà ẹ̀. mo sá jáde padà. Ah! ọ̀rọ̀ yóò ti ṣáǹsì mi o nǹkan tó yẹ kí n rí lórí kí la máa ṣe báyìí ọmọ yóò gbọ́dọ̀ waste iṣẹ́ yóò maintain ọmọ yìí tó wò hmm. ọmọ tó ṣẹlẹ̀ àdéhùn wá sí mi lọ́kàn sí i àbí ká pàṣẹ ìdànù. bàbá kò tí ì le tó yẹn dúdúdú ah. tó bá pàṣẹ ẹ nítorí obìnrin àfàìmọ̀ tó wà nípa ẹ náà lọ́la. Ah. ká má parọ́ ká má jalè òótọ́ ni mo lè pa ẹ́ o ah. mo lè pa ẹ́ mi ò ní parọ́ pírọ́blẹ́mù tí mo nínú nìyẹn nǹkan tí mo bá ti láìkì báyìí mo máa ń lọ fún ni mo máa ń lọ hundred percent anything tó bá wá fẹ́ dì mí lọ́wọ́ mo máa ń yọjú wọn kúrò lọ́nà ni. àwọn apá àbíká náà kì í ṣe é ṣe é orí wọn sọ. ìyẹn ò ní gbà tèmi bí o ṣọ̀rẹ́ níbi obìnrin o lọ́rùn ọba tí mo tí mi bá dí mi lọ́wọ́ obìnrin màá yọjú wọn náà sọ̀rọ̀ mi ò láìsí ara o ṣe ò kára o. ẹnu sọ ṣe ó ti sún mi wọn ò fẹ́ ṣiṣẹ́ kí ló bá yẹn wá kí ni nǹkan tó ṣẹlẹ̀ you have a disagreement with anybody àbí èmi ṣe àbí ìkan lára àwọn colleagues ẹ. ṣeré àtìgbà tí mo ti mọ ṣífù ẹni mo ti ní problem fún lépa ẹ̀mí mi kan hmm, come off it come off it kí ni nǹkan tó ń sọ yẹn àwọn ló ń mi àwọn olùfẹ́ pa ẹ́ no ah, kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó bẹ kí ló ló tó yẹn yọ ìdáńtà o báyànjà o pààyàn o ìṣèṣọ àwọn olùfẹ́ máa lé mi overworked. ṣe ti you pọ̀ mẹ́rin ọdún òṣìṣẹ́ náà èmi náà ní fámìlì mi ìdè fẹ́ kán wá mi tì. sí ìwọ nìkan lògo iléeṣẹ́ ìwọ nìkan la ń look up to tó bring us a whole lot of opportunities and contracts if you leave now you ni ká ti bẹ̀rẹ̀ where do we start from. mo ṣe mọ̀ pé èmi ò lè ti torí pé mi ni ẹ̀mí company kí mi náà lose life mi. you aren't going to lose your life. I don't want to die. you won't die now come on you are secured. sir. I'm sorry, I've made up my mind. Èmi alájòta. ọmọ jẹ́jẹ́ o, I'm living my life jẹ́jẹ́lì. Jẹ́jẹ́lì. Ire. Jẹ́jẹ́lì. Ìwọ ló kù tí mo lè pe aṣẹ̀dá mi o. Má jẹ́ kójú tì mí lọ́nà ìrìn àjò yìí o. Tó bá yá wa ni mo lọ ká. Ṣé ìmáàmù? nǹkan tí mo sọ yẹn náà mo mọ̀ ṣe ọ̀rọ̀ ibi iṣẹ́ mi ó ti sú mi káwọn olóò fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ́. kí ló dé. ṣẹ̀rí lóòótọ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn bí a ń gbà yìí ni everything wà òkè ṣùgbọ́n ṣẹ̀rí ó ní client kan tí mo máa ń dúró fún personally ìyàwó ẹ̀ wọn ló fẹ́ pa mí ó lọ́ọ́ máa dá síìtì lára òun máa ṣe lé òun máa ṣe èmi bẹ̀rẹ̀ mo ò fẹ́ lose ẹ̀mí mi torí iṣẹ́ kan má mi kẹ́dẹ̀ máa wò ó mo ò fẹ́ máa yàn lóòótọ́ toast mi mo ò dẹ̀ gbà fún tó gbogbo wàhálà yẹn gan ó ti sú mi mo ò ṣe mọ́ ó ti sú mi. ebi o tiẹ̀ ná ọmọ tó ń pa igbá là pa ẹnìkan kì í pa òun irú ara gbígbóná ò wá nìyẹn ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí sì kó tó di pé òfìṣẹ́ lẹ̀ o ti ṣàlàyé fáwọn ọ̀gá ẹ̀. Ah, wọ́n ṣàlàyé fún un lẹ́nu aláti ṣe màmá ti ṣe ara ẹ̀. ṣàlàyé fún un tó bá rí kàráǹgídá ní pé kí fi ṣẹ́ wọn lẹ̀ fún wọn ọlọ́run má pèsè mí fún ẹ̀. o fẹ́ bá o fẹ́ dá sí. ta ni wọ́n rò tèmi fún un. kó wá sílùú àwọn ó wá fẹjọ́ sùn mí o. Ah, ẹjọ́ ta ni. ó ní òun fẹ́ fi ṣẹlẹ̀. kí ló dé. ká ah, ah, ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. o gbogbo kó ṣe yàrá lẹ́nu ìlú kọ́lé nìyàn yìí. ó ní wọn introduce him sí ṣífù kan hmm. tó wù ú dó fún oníyàwó ẹ̀ ṣe gbóyè wọn gbogbo bọ́wọ́ rẹ̀ pé eh, òun fọ́kọ̀ wù òun á dá ìsìn ẹ̀rọ akáwọ̀ dání kọ̀ọ̀kan ní láyé èmi ò tiẹ̀ lọ́mọ tó ń pa wọ́n wá ń bí báyìí pé ṣé lóòótọ́ ìwọ ń fẹ́ ọkọ ẹ̀ torí kò sí tó lọ ó dàmọ́ lóòótọ́ èèṣù ló dẹ̀ ló fẹ́ kọ̀ ló dẹ̀ ohun ò lè gbà bó ṣe ló ń bá ìlú tí o ti sọ fún àwọn ọ̀gá iléeṣẹ́ yìí o ní o ti ṣàlàyé báyìí fún kò lè fi ṣẹ́ wọlé. ẹ wo ẹ wo màmí ẹ má jẹ́ o parọ́ fún un tẹ àwa tá a mọ ọmọ tàbí lóòótọ́ àmọ́ pèsè olóṣòlù ìṣẹ̀lẹ̀ ọ̀hún. olóṣòlù ibo olóṣòlù iṣẹ́ oníjó ni síìfù ńlá sẹ́wọ́ ah, ah, ah, síìfù ńlá sẹ́wọ́ àbúrò tí wèé ṣàṣẹ́wọ́. kí ni mo ṣe yín báyìí tó rí yín òkè ń pè ní. ètùtù owó báyìí ọ̀rí mi pé kọ́jọ́ ju pípé lọ ìwọ lọ mọ̀ ọ̀rọ̀ sọ. sẹ́rí ẹni. ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò yá. o dẹ̀ ṣèyàn rẹ̀. ọmọ ìyá àwùsá ṣé ijó jíjó yàtọ̀ sí olóyún àbí ká jẹ́ ọkọ̀ jíjó ẹ wo ẹ wo ẹ wo. kò yàtọ̀ ọ̀dà mọ́ra àtà bá wá bí báyìí. ẹ kí kí ni tó fẹ́ ọ̀dà ṣé ká para wá bẹ́ẹ̀ ó ti yé mi. nígbà tábúrò tiwa bá ń sọ ló sọ àló táyà tábà fi bú wa ṣé ká para wá bẹ́ẹ̀ ire. Ire baby. Ah, what's up, wow, kí ló wá ṣe. Ah, ah, ìgbàgbé yẹn àwa la wá jó ń bí by now ah, so ké event eh, kìíní kan. yà ké plus ẹ eh, yes àwọn lọ́wọ́ ń do event yẹn. exactly àwọn ni mo ń try àti pé nọ́mbà wọn wà lọ bí mo ṣe wà ń bí látẹ̀. wọ́n ti lọ wọ́n ti lọ tipẹ́ wọ́n ti lọ tipẹ́ so mm, ire mo gbọ́ wípé o ti kúrò ní company tó wà tẹ́lẹ̀. company jùlọ that's a long story. so um, ire ṣùgbọ́n bó ṣe jẹ́ famous dancer tí ní everybody dem dùn sí um, kí ni next move kí ni plan right. Mm, my next move ó mọ̀ mo kàn ń wò pé for now kí n keep everything calm mo sọ fún ẹ gbogbo nǹkan tójú mi ti rí náà rí abọ́ ti gbàgbé. ẹ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ èmi ṣùgbọ́n bó ṣe dá yín náà inú everybody ń dùn sí so ṣé o ní any plan kankan pé bí àkótẹ lọ join any new dancing group or or anything. plan why not ijó jíjó jẹ́ nǹkan tí mo like dáadáa okay. and I can't trade my pair for anything. Okay. sórí nǹkan tó kàn ń ṣe mí ni pé company tí mo ti kúrò ẹ̀ hmm. Hmm, wọ́n lẹ́nu gan-an mi ì dẹ̀ fẹ́ wà láwọn àtọ́ nǹkan tó ṣì ń ṣe mí nìyẹn tí mo ṣe ń wò pé should I still move further or just stay on a low key? Because um, Iwe, sori uh, mo fẹ́ jẹ́ kó mọ̀ pé dancing group tèmi náà tí mo ní ọ̀nà lò tí mo rán rán ọ̀nà so mo ẹ̀ nà for you so mo lérò wípé tó bá lè darapọ̀ mọ́ mi kájọ máa ṣe nǹkan pọ̀ tí bá ní show máa pè ẹ́ tí wọ́n náà bá dẹ̀ ní show wàá pè mí ṣé you get. Mm -hmm. Ah, mo náwọn clubs ta lè lọ náà mo náwọn anyway tẹ pé àwọn agbélọ perform tẹ pé wọn máa fún wa lówó gidi so i'm thinking probably if you can join me and we run things together i think everything will be fine. see eh let me tell you joining you is not the problem the problem now is my sin because they run by me. i don't want to die and i'm trying not to die mi ò fẹ́ wàhálà tó máa fi lọ kú lọ lọ yàn tó máa ó mọ̀ pé àwọn èèyàn believe pé tó bá ti ń jó. Then oníṣekúṣe ni ẹ mi ò fẹ́ wàhálà mọ́. That's not true. Trust me, you can count on me. O, o save na, o má bẹ̀rù. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ tẹ́nu yín máa ń dín kí n. worry, trust me. Come on, so ṣó dẹ̀ ti agree láti what do you think? Agree. Jẹjẹli. Are you sure? That's great, baby. Come on, give me a word. So don't worry now. Má jẹ́ kójú tì mí lọ́nà ìrìn àjò yìí o. Tó bá yá wa ni mo lóka, but I'm living la vida loca èmi lẹ pé lálájó ta o. tó bá yá o tó bá yá wa ni mo ló ká bọ́dà mi níbi lámìdá ló ká. èmi lẹ pé lálájó ta alájó ta. Them they call me Alajuta. It's my life. Hear me Alajuta. Twerk, twerk. Them they call me Alajuta. Twerk for daddy. Hear me Alajuta. Them they call me Alajuta. Dancing is my way. Hear me Alajuta. Dem they call me a la jota. Them me a la jota. ti kún gbogbo táǹkì yẹn ti kún jáde. ọba àwọn pípé pẹ̀lú sólà ní ìṣá. ó ohun tó bá olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o èyí tó bá wa ní nàìjíríà yàrá náà rán ọ tó bá bá wọn nílùú tàwọn káwọn náà rán àbí kílẹ̀ fi. àbọ̀ṣọ́ wọ̀ pé kọ́ńtírì tí kò bá ní natural disaster ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. seriously àwọn iṣẹ́ àyàn àánú wọn máa ń ṣe mí o. wo broda mi àánú tèmi ò ṣe anybody yìí tá à ń rán lu ìgàn pọ̀ ju ká máa ká máa pity anybody ẹ jẹ́ ká gbé ìyẹn ti wedding Bọ́lájí tá à ń lọ yẹn bó ṣe ń hun èmi tó ń hun ẹlẹ́dàá mi ká ti gbéra látọjọ́ Friday tá a bá gbéra látọjọ́ Friday tá a bá máa fi débẹ̀ lọ́sàn-án mọ́rọ̀lẹ́ a lè ṣe tibitibi dáadáa ó ti yí ẹ náà ó yí ẹ ó yí ẹ náà tó bá dẹ̀ máa fi di àárọ̀ Saturday àti máa freshen up ara máa ti sílé a lè ṣe bó ṣe ń wá ń pa tí yẹn ẹ̀rẹ̀ trust me owó tèmi máa ná ní pàtì yẹn mo ti ṣe mí nídàá ti lọ ṣẹ́wó kankan bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé wọ́n broke máa rí I got you covered máa fún ẹ lówó tó ah. máa ná ọ̀rẹ́ mi. àwọn àlọ àyàbí ti wálé wa. <laughs> àbí kí ló fi o. ṣó àti ìtú correct ẹ ṣe ló dà kó mọ èrò ọkàn mi ah, ah. because I don dey reason say ó máa nice ká gbéra ní Friday mm. at exactly twelve so that a lè wà ń bẹ́ẹ̀ títí di alẹ́ a máa ti freshen up. ó <laughs> mọ̀ pé nǹkan tí mo máa fi ń dùn ní pé bá a ṣe wà yìí mo ní èèyàn tó máa ń ronú bí èmi ó ti yẹ ibi láì jìn láì ọjà ilé. ẹ̀yẹ wọ́n jọ ibo rẹ̀ jù. ẹ̀yẹ wọ́n jọ ibo. kí ló ṣe ọ̀rẹ́ wa ah, ah, kí ló ṣe ìwọ Kóredé. Kóredé kí ló ṣẹlẹ̀ náà kí ló dé tó yẹ fèsì sọ́rọ̀ tá à ń sọ àbúrò fẹ́ tẹ̀lé wa lọ pa ti Bọ́lá Jímọ̀ ni ṣé ẹ ti gbàgbé pé wọ́n invite wá sí show lọ́jọ́ friday. show wo nìyẹn. ṣèborí ìjókòó ni gbogbo wa wà lánàá táwọn girls kan tó wá invite wá fún show. àwọn ọmọ wo. girl ọmọ lẹ́pa kan fine pretty lady kan báyìí ọmọ yẹn á promise ẹ̀ pa máa wá sí show wọn so èmi ọmọ báyìí fẹ́ ṣe o tẹ́yìn bá mọ̀ pé fẹ́ máa lọ lọ́jọ́ friday ẹ lè máa lọ mi ò mind tó bá di saturday èmi máa jí wá báyìí. <laughs> ẹ dúró náà February, fẹ́ béèrè àwọn béèrè kan lọ́wọ́ ẹ ṣó ti mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni. Ah, eh, nítòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n náà ni but ṣòro ọmọ lẹ́pa yẹn àwọn ọmọ yẹn mọ jójó. Ah. Hmm. Hmm. Um, kórèdé tí mo bá ń gbọ́ ẹ dáadáa nǹkan tó ń tra àti sọ ni pé wàá fi wedding bola jile. wàá lọ síbi tó ti ń don't get it twisted o ẹ má misquote mi o mo sọ pé mo wá sí wedding Bọ́lájí nǹkan tí mo mean ni wípé ẹ̀yin lè máa lọ lọ́jọ́ Friday torí mi fẹ́ attend show àwọn ọmọ ẹ̀lẹ́ yẹn tó bá wá di Saturday máa jí wá bá yín bíbẹ. o gbọ́dọ̀ next show. kórèdé kórèdé ọmọ kole kole. kólekóle oògùn lẹ́sìn mẹ́sẹ̀ tó bèrè lọ́mú go go ẹ ti ye mi sori báwọn ọmọ yẹn ṣe ń pín flyer lánàá ṣùgbọ́n mo wá síwájú tèmi náà mo dẹ̀ ráwọn méjèèjì mo mọ nǹkan tó ṣe níṣẹ́ ló fojú tírèsì ọmọ yẹn lọ bóyá ń lọ ṣé jó ló fẹ́ lọ wò àbí nǹkan míì. ṣé ojú flyer kan pín lọ ẹ àbí ṣé ojú ń ṣojú ẹ rí ni. àbí. ẹni tó tán mo rí wọn kan jórí ṣùgbọ́n spirit mi sọ fún mi pé ọmọ yẹn mọ jojo. Allahu Akbar ọmọ yẹn mọ jó. Ọlámídé kí ló dé. I got you bro I got you bro. kí ló dé ah! ewu làbòsí. <laughs> mo ò lè parọ́ fún ẹ ṣé wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná tí màá sun ọmọ yẹn ni mo fi lálàá yes mo lálàá pọ̀ ọmọ yẹn ń jó as in ah kí ló wọ̀ náà o ṣe bikini bi black blue ṣe kò wọ́n distinct náà. àbí pink pink ló wọ̀ ọ́. olùwọ́n distinct náà. 娘娘。 èmi alájòta dem dey call me Alajota. o. Alajota. o. èmi alájòta hey bounce ladies bounce it's time to shake what your mama gave you. jẹ́ kí n wọ pé àwọn ọ̀fẹ́ nìkan kan ṣe pẹ̀lú àmọ́ pé tábà ti provide ìwé wa mẹ́rin fún ọ in fact mo mélẹ̀ náà sí. kò sí mi bọ́ nǹkan tó ọmọ rere kò ní sí mi eh? àbí kí ni gbogbo mo lè rí bọ́ọ̀lù lọ́kọ́ tó sọ àmọ́ ṣé ìwọ náà ti pè é ṣé ó ti bá a sọ̀rọ̀. inú ìṣòkò pé wọ́n jàre ní eré sí gbogbo stress fún mi náà. ó yẹ kó ti pè é náà wá tí ẹ bá sọ̀rọ̀ kó bẹ kó bá sọ wọ́n náà tó kọ́ mọ́ pé máa fajú ẹ̀ mọ́ra máa fajú ẹ̀ mọ́ra gbogbo nǹkan tó bá fi achieve nǹkan tó bá fi achieve. because a ti ń lose gan ní company wa gbogbo àwọn iṣẹ́ tá a gbà gbogbo ẹ̀ ló ń gbà padà lọ́wọ́ wa. that's my problem. lórí kí ni. try láti pé ojú ọjọ́ tó tó dọ́là ọ̀rọ̀ business delay yìí. kí ló ń ṣàlàyé. wọ́n rí nǹkan gbé. sọ ètò ìpínlẹ̀ ọ̀hún ẹ wo ó ti ó ti sú èmi kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yìí mi ò lè torí pé mo máa jẹran kí wọ́n máa pe màálù ń bọ̀ dáná it's not making any sense. a má sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ má sọ bẹ́ẹ̀ ah ok tó bá ti rẹ pé o máa pe màálù ń bọ̀dà lórí ọ̀rọ̀ ilé yìí o máa wó gbọ́dà sí ni owó ló ń lòsì yìí. ìbéèyàn náà gbà ni ó ṣe wá le tó yẹn. ó wọ́n ní wọ́n ti fẹ́ sọ́kàn ọlọ́run àpá ẹ̀ wọ́n sọ. I just did again. But on the long run, I didn't go wrong. Mo rẹ́ni tí mo yàn, ìfẹ́ ọkàn mi ìwọ ni mo yàn. Ó ti pẹ́, ó ti the pain in my heart, but there's anything tó lè mọ̀. ayé bá mi yọ̀ mo ti tèmi ọpẹ́ mi pọ̀. Thanks for giving me your heart. There I wanna be. There I wanna but on the long run I didn't go wrong. I didn't go wrong. mo rẹ́ni tí mo yàn ìfẹ́ ọkàn mi ìwọ ni mo yàn. ìwọ ìwọ ni mo yàn. ó ti pẹ́ ó ti jìnnà. ṣé ìbáṣe máa wò lélẹ̀? ẹ́ eh? ìbáṣe máa wò lélẹ̀ tí wọ́n máa lose gbogbo endorsement deals tó yẹ ká get. ṣé o ò lè bọ́gà sọ̀rọ̀ ni? ká gba eré we're losing a lot of jobs jọ She o fẹ́ kí n para mi lórí iṣẹ́ olóṣẹ́ ni àbí kí n kú times ah, that number mo ti bá ọ̀gá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìwé nǹkan kan náà ló ń tẹnu mọ́ àwọn lè pé padà àwọn lè pé padà àwọn lè pé padà ìgbà tẹ́ni alára lára òòrùn kí ni kémi ṣe kò sí kan tí fẹ́ ṣe náà ìwé òjò tó yọ náà ṣé ọmọ tó tiẹ̀ rí yẹn ìwé yẹn ṣé ó jọ ẹni tó fẹ́ padà síbí báyìí she's not ready kò tiẹ̀ wù kó padà síbí báyìí mọ́ ṣé ó bá ṣe máa wò ó nìyẹn mi ò mọ̀ tó mi lè ṣe pé mo ti bá wọn sọ̀rọ̀ wọn ò gbọ́ ni ojú ẹ̀ ló ṣàṣe ìwọ náà ṣàwọn bẹ̀ nígbà táwọn ọ̀dà group mi ní endorsement deal mọ́ wa lọ́wọ́ kò sí kọ́ba lè ṣe ọmọ yẹn ló dẹ̀ yẹ kán wí lẹ̀ ọmọ eré yẹn ni ìgbà tọ́gà lòun fẹ́ padà tọ́gà lòun fẹ́ rè kí ni tèmi. ṣé o fẹ́ kó máa wo báyìí. kémi ṣe wàá ṣọmọ nẹ́ẹ̀sì tó wà lọ́kọ mi tí mo yẹ fún very exam. you too. ah ooo oh, oh, ah. Eh, báwo ni wọn náà ṣe máa sọ pé o ti fẹ́ rí tó kí ni kò ṣẹlẹ̀ sáwa tó kù. Ah, ah, èmi ò mọ kí ni kò ṣẹlẹ̀ sẹ́yìn tó kù kémi kú lórí iṣẹ́ oníṣẹ́ ṣé pọ̀ǹta. bóyá kémi náà kó tó kú kúrò gbá yẹn. àwọn ilé ni wọn ò mọ kankan ṣe àmọ́ ẹnì kan ṣe ẹnì kan pé ló kúrò láàrin wọn tí gbogbo ẹ̀ dàrú yìí. dem dey call me alájò ta. ṣàdé kí n má kọ̀rọ̀ fún ẹ sórí tó bá rò látò ń dọ̀la ó kàn máa fi ronú ṣe ilé ṣe ni ṣẹyẹ ọ̀rẹ́ mi ni ṣẹyẹ òun ṣe ọmọ gidi no be person wey you go die for but mo n sọ yé mi but then i no know as i want to explain am to you Ọlọ́run mi ò dẹ ní láti sọ̀rọ̀ jù. Ọlámídé o ò ní ìdàtí sọ̀rọ̀ jù rárá torí kò first and foremost, mo máa kọ́kọ́ apologize pé à ń sọ irú ọ̀rọ̀ yìí fún ẹ because kò yẹ kó jáde ní But ó tọ̀rọ̀ lè ní ká má sọ Shadi. Ṣadé rèé ọmọ dáadáa ní Ṣadé. Láti ìgbà tí mo ti mọ̀ ẹ́ kò ń ṣe pé mo lójú ẹ̀ sọ, o ò bínú látara ọ̀dàlẹ́rẹ́ bó ṣe ń pọ́n wa lé wàá wọnú pọ́n wa lé wàá kí la fẹ́ jẹ wàá wọnú kíchìnì wàá dáná fún wa ẹ ìwọ rẹ ó lẹ́wà ìwọ rẹ ó níwà kí ló wọ́n wá lọ́dọ̀ owó èèyàn bíi ṣẹ̀yẹ ṣẹ̀yẹ again i'm sorry to say ogun ní ṣẹ̀yẹ fi ń bá àwọn obìnrin sọ̀rọ̀ o mo dẹ̀ wà very sure pé ṣé kò ń ṣe pógun gan ló fi bá Ṣadé sọ̀rọ̀ báyìí. ọ̀rẹ́ ò bá wá sọ yẹn náà kò sí ti sọ ní sílẹ̀ rẹ̀ I ogun ló fi ogun ni. ogun ni. ah ah ogun. Eh, sori eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ṣadé kó má dàbíi pé èèyàn bá èèyàn jẹ ni ṣẹyẹ ti try gan-an ayé o ṣẹyẹ ti try gan-an ayé pẹ̀lú ogun sísí nọ́ọ̀sì tó ń gbé street wa ogun ló fi bá lò pọ̀ gẹ́ọ̀ yẹn tó ló jẹ́ nọ́ọ̀sì ó padà ṣẹ́yìn tó kú ni ọmọ ìyá aláta tó ń lọ ata ní bíbá yìí ogun ló fi bá sùn màmá yẹn ní ìdá ti lé ọmọ yẹn kúrò nílé ni because ó ti lóyún ẹ̀sìn mélòó la fẹ́ kà ọmọ láńlọ́ọ̀dù ibi tó ń gbé tẹ́lẹ̀ ogun ló fi bá sùn so so so so many things a ti lọ klọ́ọ̀bù rí báyìí tó jẹ́ pé ṣẹ̀yẹ́ fọwọ́ gbá obìnrin ni ọmọ tẹ̀lé délé ni. Ah, ah, kí ni reason pé ṣe ṣe wá sọ fún mi sìn. a ní ìdàtí bọ̀rẹ̀ rẹ wá jẹ́ a ní ìdàtí bọ̀rẹ̀ wá jẹ́ bọ̀rẹ̀ wọn náà wọn ń ṣọmọ bẹ́ẹ̀ la ṣe sọ fún ẹ. nǹkan tí mo tí mo expect kò délé lọ tó ṣe ṣẹ́ lògùn fún mi ni ẹ sọ fún mi pé ṣèyẹ lògùn fún mi ní right. ṣèyẹ. ṣe àpolóyè lẹ́yìn rí ṣe àpolóyè burúkú lẹ́yìn rí jàyẹ̀nsì bàjẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣé àti ìpínlẹ̀ rẹ̀ lè olóyè burúkú ni yín o girlfriend mi mọ́ plant ọmọ yẹn olóyè burúkú lẹ́yìn rí yìí o ó dẹ̀ dúró pé mo mọ̀ yín pípé ṣá I swear to God Almighty kò yẹ kí n tiẹ̀ mọ̀ yín rárá láì kò yẹ kí n tiẹ̀ bà ní yára tí mo fi pẹ́ ti jáwọ́ àṣẹ ó ṣì ránu òfò tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ ń ṣe kiri àṣẹ yìí continue see this idiot so ìwọ ìwọ gbé trust ìwọ tó show kátàlú pé léyìí ayé ti bàjẹ́ ayé ti rún ná ìwọ tí mi tiẹ̀ trust pé tẹ́wọ́ tẹ̀ fẹ́ ṣe ṣókè kó o bá mi. mi ah. kàkà tó dà kó fáyà yìí. orí ẹ̀yìn ìdájọ́ ìjà àbọ̀lórí burúkú ni ẹ̀ ayé ẹ̀ fẹ́ bàjẹ́. really? ah ṣọ́ọ̀ṣì èrè ni o dẹ̀ ń sọ̀rọ̀ látara o dẹ̀ ń dada rẹ̀ gírẹ̀ ṣé torí mi ò sọ̀rọ̀ ẹ̀ kí ló wà ń bẹ̀ torí àárẹ̀ èpù girlfriend yẹ jọ o fẹ́ sọ fẹ́mi pé o toast girlfriend tèmi rí ṣé pé pé o toast girlfriend tèmi. ṣé mo ṣé mo bá sùn. ẹ ṣé mo bá sùn. ẹ wọ́n yẹ wọ́n bá girlfriend tèmi náà sùn kí ló wà ń bẹ̀ tí bá ti gbọ́ mi wọ́n tó bá láìkẹ́ wọ́n bá sùn. ẹ wo ní gbogbo àgbáláyé àwọn kan ní wọn kì í parọ́ rapist ni o mi ò parọ́ rárá mu ewa yìí ó dẹ̀ mọ̀ mi láti rẹ̀ mọ̀ pé tẹ́mi bá ti rú ọmọ tẹ́mi rí ọmọ anything tó bá fẹ́ dí mi lọ́mọ máa yọ kúrò lọ́nà ni. kí ló ṣe é. mo ní gbogbo kí ni. i'm not very sure wípé ẹ̀yin idiot méjì you these two fools ẹ máa tó ṣe tẹ. bàbá ẹ ni. and he is very very very soon. ó máa tó ṣẹlẹ̀ wo ó ti súnmọ́ tán. you these fools. ọlámìdé ọlámìdé ó máa tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀ wọ́n ṣe nǹkan tó yẹ ká máa gbàgbé ẹni gbàgbá ọtí tí báyìí pé nǹkan tó jẹ ìdíta wá rí ìwọ ń pè mí lórúkọ àbí lórí burúkú ṣé mi àti ẹwọn àgbẹgbẹ ni ẹ̀tọ́ pé mo dẹ rape girlfriend wá ń sọ̀rọ̀ sí mi ṣùgbọ́n fẹẹ bá mi jà. Ah, pé bóyá máa gbé kọ̀ọ̀lẹ̀ wọ́n ṣàlò fún lówó àbí Remy Aramante te come here also. Ah, mm, my dear, how are you? okay. Ah, ọ̀rọ̀ sà yìí náà ni mo ti sọ fún times without number pé kó yé máa pè mí ní sà mọ́. Kò gbé kọ̀ lẹ, o ti rí nǹkan tèmi náà ń sọ. Ọ̀rẹ́ bá mi báyàwó ẹ̀ sọ. Kó yé máa lo sàfẹ́ mi mọ́ o. Ṣé ò lórúkọ mi? Ṣó ti yí ẹ? Mo ti ní kó máa pè mí lórúkọ, má kọ́ fà mí rúngbẹ́ tó máa fa rúngbọ̀n ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí ṣó ti àní <laughs> kan tó ṣẹlẹ̀ ni pé ṣórí mo máa ń nọ́tìsì òun àtọ́lámìdé o tó bá rí bóun àtọ́lámìdé ṣe máa ń ṣe bó ṣe máa máa kó sínú ilé ló máa jáde ló máa ṣe in fact ìgbà míì mo máa ń jó wọn tó bá dẹ̀ ti rí mi bá kọ̀ máa fọ́ ni kò ní bí mi sọ̀rọ̀. èmi àti akọ vibe mi dé mo kò tún ní respect mo lẹ́kọ̀ọ́. wọ́n ní respect ìdọ̀bálẹ̀ ò máa ń ṣe ìwà ó wà lára ẹ̀. well babe sori um, mo fẹ́ kó bá everybody ṣe ni má fì síbi kan jùlọ kan ṣó yẹ kó dé wá máa wo sórí ṣó tó ń wo òun ni captain ship wa nínú ilé yìí ìwọ ló ń sèlè gbogbo ship everybody nínú ilé bó ṣe wà so please i just want you to be free with him bàṣẹrẹ be free with everybody bàṣẹrẹ the way tó ṣe rí mi náà ni kò ṣe rí wọn ṣọ́rọ̀ mi yẹ ìyẹn ò ní wípé kó wá fì sí sáìdì kan torí pé mo ti ní kó máa bá ṣó ṣeré o táwọn Lámìdé bá gbọ́ ń sìn wọ́n máa tún sọ wípé mi ni mo ní pé i'm very sure you understand what i'm trying to say. ó ti yé mi. so um, ok ìwé wa mi rí òun ló ti gbọ́ tọ̀rẹ́ mi ti sọ yẹn ṣoré mi tó ń wo yìí ẹ ọ̀rẹ́ ọkọ ẹ ni mo jẹ́ fọ́kọ ẹ ò bá sínlé àwa ọkọ ẹ náà rèé so feel free kó yọ mọ́ mi dáadáa ṣe ti gbọ́. ṣé o ti gbọ́ ṣáà máa fi sí bí kan ju bí kan lọ. <laughs> yes everybody ṣe. ó ti yé mi. ọ̀ èrè mi rí ṣorí inú ilé ilé rẹ bá ṣe sọ tẹ́lẹ̀ ẹ màá dẹ̀ wá ṣe pàbàǹbarì fún ẹ kí ni àti ẹ̀ka bá múra wa dáadáa ká lè close ọjọ́ kájà lè. mo ti ṣáàkó ah, jìnnà but all the long run I didn't go wrong mo rẹ́ni tí mo yan ìfẹ́ ọkàn mi ìwọ ni mo yan. Okay. Okay. Ẹ̀yin ó ṣe wàhálà. Okay. ṣé mo tó ṣẹlẹ̀ o máa jẹ́ kí n pè é padà ní yes I'll call you later. ojú yìí ni wàá wá dọ́sùn. hey dad. how are you. I receive call. Uh, mo ní emergency meeting kan pẹ̀lú àwọn honourables mi wọ́n fẹ́ fún wa ṣe ọ̀dẹ̀mọ̀ pé máa travel láìpẹ́ so mo fẹ́ introduce ẹ̀ sí wọn so that ẹ bá travel wàá to continue pẹ̀lú. Dad. What? Mo dẹ̀ ní plans What plans? Look here, look here. You fẹ́ mọ ọ̀gá tó fẹ́ mi ò mọ plan tó fẹ́ ní. First thing tomorrow morning we are going to Abuja and get yourself prepared. Ọ̀dùgbọ́. Okay, sir. You took me to a better place, a land of dreams a land of hopes, a land of pleasure. Majaye try mo láyé, I don't like it. Kí ló ṣe náà? Ó ti ṣe pé kí ló ṣe mí? Kí ló take me fún? Kí ló take me fún? Pé kí ni ti wọlé ká ṣe kọ́ lẹ̀? Kí ló lè sọ ní bàbá rẹ̀ mọ́ mi? Ẹ gbà mí. Girlfriend ọ̀rẹ́ ni mo jẹ́. Báyọ̀ ní ìṣerú ẹ̀, kí ló ní ṣe ń ṣe báyìí náà? Kí ń ṣe kí nìyẹn? Ó ṣe báyìí, ó rí bí ó rẹ̀ ní ìrètí. Ó ti sọ gbogbo nǹkan tó ń ṣe Can you just listen to yourself? I didn't share ṣerú ẹ̀. Àbí tí mo fi ń bọ̀ pẹ̀lú olú, kí ló wà ní pé kí oh, ni àti fọ́ra wa Your friend is trying to sleep with me. Ṣé ó jẹ́ nǹkan tó júwèé àbó jẹ́ nǹkan tí tí ò gbọ́rọ̀ yìí sí? Are you kidding me? You guys are not. As in ṣé okay? Mo mo jẹ́ sọ Boyfriend ẹ tó sọ pé ó ń fìdí ẹ. Eh, nice one. Òun náà fẹ́ fìdí ẹ pẹ̀lú kí even you. Cooperate, girl. Stop. You like it. Stop now. I can't. You. Just relax. You like it. kí ló ṣe fún nísìsiyìí kí ló ni ṣé wọ́n kọ́ ló lè wá sí bí ni kí ló ṣe. èmi mo lè wá sí bí ojú òkú ti dàpọ̀. kí ló ṣe fún tẹ́lẹ̀ kan? kí ló ṣe fún mi? kí ló ṣe fún mi? kí ló máa ti máa tó tó máa tó tó máa tó máa lọ pé mi ò bá mi ò bá mi ò bá mi ò bá èmi máa ṣọ̀rọ̀ pa àbúrò ìlú ní kúkú yẹn ni jáde ẹ̀fẹ̀ bá tí wọ́n kọ́ lórí wa ni wọ́n á fẹ́ dàbí náà. tí máa sọ pé nǹkan táwọn boys ṣe pé kò jù irọ́ ni mo pa ọ́ and I will make sure they don't go scot free. yes ṣe bọ́ lóun ló tiẹ̀ bá wa ṣe ká ní time tó jẹ́ pé o máa ń fi password sí fóònù ẹni nǹkan tó jẹ́ pé àwọn tó rescue ẹ̀ wọn ní opportunity láti access phone ẹ̀ báwo náà bá ṣe mọ̀ pé òkè èmi ni last person tó pè tó fi di pé wọ́n rí mi pè tí mo wá bá ẹ̀ ń bì ẹ́ ah máa make sure wípé wọ́n arrest me. Oh, baby calm down wo kí ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kọ́kọ́ wọn ṣe mí ṣe bí mi náà nù fi wọ́n lẹ̀ fìjà fún ọlọ́run jà. Nle, just leave them. Wo bí báyìí. Titi, ẹ ló sọ o. Because tomorrow ẹ bá lọ jù báyìí lọ Fine, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé dókítà sọ pé ó ti wà òkè. Ẹ́ but irú time tán ló fàyà gbá yẹn. Tí nǹkan mi bá ti lọ ṣẹlẹ̀ ńkọ́. See, baby, bó ṣe wà yẹn, èmi fi ipò yẹ kán lọ sẹ́wọ̀n. Nǹkan tí ò yé àwọn ẹni tọ́lọ́run bá ń jà fún kò kí ń jà fún àwẹ̀ ṣórí àyànfẹ́ ọlọ́run lè ní jẹ́ kí n sọ kankan tí òun fún mi ṣórí nígbà tí mo wà nílùú pẹ̀lú màámi àtàwọn ẹ̀gbọ́n mi níjà àṣà yìí mọ́ra wọn ní ìlú wa èmi mo mọ bí mo ṣe ń yí tí mo ṣe lọ sí skul tí mo fi kọ́ àwọn àgbàlagbà ní ẹ̀kọ́ àgbà so how was the night. ẹ káàbọ̀. ẹ ní sùúrù ẹ tún ti bẹ̀rẹ̀ o máa máa mú ẹgbàá máa máa nà yín o mo ò nílẹ̀ ìdàgbà máa nà yín. in fact wo mo tún kọ́ wọn ní ijó bó ṣe ń jó. ẹ̀yà go. kò sí nǹkan tí mi ò ṣe tán ṣorí àwọn nǹkan tí mò ń ṣe yẹn ló tún jẹ́ kí n rí aláàánú nílùú wa tó rí fáàmì sẹ́ni tó mú mi wá sí ẹ̀kọ́. mami ẹ kúlé àti télọ̀ ẹ a sàn á máa rí. ọ̀rọ̀ ẹ ló wá rí mi fún o nípa ọ̀rọ̀ pé kò á lọ sípò afẹ́nifẹ́re èèyàn dẹni tó bá jẹ́ pẹ́lòmíì ni a máa bínú sí ìmọ̀ àtòyé tọ́lọ̀ fún ẹ ṣé ó tẹ́ ẹ lọ́rùn. Ah, màmá gbogbo ẹ ló ti mọ̀ ó gán mọ̀ sí. <laughs> ó dáa ṣe ẹkàn tí ẹ ṣe wá pé kẹfà ṣe aláìsàn bẹ ẹ ti pa kan yín ẹ ti kún ẹ bó bá wá rí bẹ́ẹ̀ àdúrà ló kù ká fi sìn ìwọ náà wò mo tún dé èkó tán ọlọ́run tún mọ bó ṣe ṣe mo tún ń ṣiṣẹ́ ní company dó company yẹn náà ó mọ oríṣiríṣi nǹkan ni mo da ojú kan bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan tí ò tọ́ náà fẹ́ kí n ṣe bọ́ mi ò ṣe é torí mo ò lè ti torí nǹkan tí mo fẹ́ jẹ kí n ba ọ̀la mi jẹ now mo tún kúrò ń bẹ ìwọ náà wò mo tún mètì ẹ mo tiẹ̀ ti wò pé òpin ti dé sí gbogbo ìṣòro ayé mi ṣebí ìwọ náà tí mo mètì ni mo fi mètì àwọn ọ̀rẹ́ ẹ̀ so what have you now say, tó bá jẹ́ mo ti kún kọ́ bọ́n ṣe tèmi kí la máa ṣe kí la máa sọ lóòótọ́ wọ́n lè gbé wọn kó ṣe wọn mo máa ń gbàgbé pé wọ́n lè ṣe kan tó rí ilé ìwọ̀n ẹni tó ti kú ti kú. oyè yorùbá dẹ̀ máa ń fẹ́ pé tí a bá kú just leave them ìjà fún ọlọ́run jà. Just put yourself together. Thanks for giving me your heart. There I wanna be. There I wanna live. show my body But all I wanna see by me is you. Baby, take my hands, we move. Moses shako you know, but on the long run, I didn't go pains in my heart kò dé sẹ́ni tó lè mọ̀. ta ni mo fẹ́ ròjọ́ fún. ayé ẹ bá mi yọ̀ mo ti ròní tèmi ọpẹ́ mi pọ̀. you don take me for who I am o ti gbà mí bí mo ṣe rí. when others run away you took me to a better place a land of dreams a land of hopes a land of pleasure. àmọ̀jáyé wa kalẹ̀ love it, love it, love it, and I ain't not stopping. Love, love it, love it, love it. Oh, my morning, guys. How are you? Yeah. Báwo ni my dear? Dad. Um, eh? Irewa Miri, meet my dad. Dad, ìyàwó àfẹ́sọ́nà mi nìyẹn. Her name is Irewa Miri. person Àfẹ́sọ́nà me, my wife to be. Come again ah that check fún nǹkan tí mo sọ ni this is irewa miri and she's my wife to be monike wa introduce ẹ sí yín sir. Eh, eh, eh, irewa miri do i know you. ah mm-mm, dad ẹ lè mọ eléyìí o ẹ lè mọ rárá àtọ ẹ mọ̀ pé kì í gbélé ẹ mọ̀ pé máa ń travel ni bó dẹ̀ ṣe wà yìí kò ń ṣe ọmọ tó yẹ pé bóyá ẹ lè rí lẹ́nìwé ẹ̀ tí omi ìṣọ́ọ̀pẹ̀ mi lè. àwọn gan ò gbọ́dọ̀ sọ pé òun ò mọ̀ mí dancer ni wọ́n mọ̀ dáadáa. Um, yes she's a dancer in fact exclusive dancer ni video vixen ni most of the deals, tó máa ń ní international deal ni yes she well reserved and in fact dancer ni nítòótọ́. má lọ jìnnà a mọ̀ pé ijó ẹ̀ ní class àwa gan mọ̀ pé ijó ẹ̀ ní class àbọ̀mọ tó máa ń lọ bí ejò ló máa ń lọ bí ejò lọ bí ejò ẹ̀kọ́ ni. tó máa ń lọ mọ́rin ó fẹ́ gbọ́ èmi gan gbìyànjú láti lọ mọ́rin hmm. kò gbà fún mi ni kò jó fún mi rárá á ti jó fún mi tó ẹ̀ẹ̀mẹ́ta ní club ó ń jó kankan kí sà náà kí ọmọ tó ń wò yìí hmm. kò sí nǹkan tí ò lè lọ mọ́ hmm. àbí ṣé lọ ni mo gbà kò sí nǹkan náà tọmọdé yìí ò lè lọ mọ. no ah dad stop ire wa mi rí tell me it's not true. Ah. calm down for what. so oníranu ni ẹ ìwọ àti popsi mi kí ló dá yín papọ̀ báwo lẹ ṣe pàdé. Uh, first time tí màá rí kórèdé tó ń bínú ni wá so o máa ń bínú báyìí. so you're this kind of oh my god ah. dad. alára gbóná hmm. kí ni nǹkan náà kó tó débẹ̀ Ibolode, ló dé. làwa ti ṣáájú ẹ débi tá à ń sọ yìí. ibo ló ń dé. ó ti jójójó fáwa tó wá fẹ́ gbọ́. ijó lásán ló kàn ń bá wa jó ọmọdé yìí ó burú lẹ́dà. ẹ gbogbo bá a ṣe ń gbìyànjú láti lọ mọ́rin kò gbà fún wa kò gbà fún wa mo try láti wọ́n jẹ kò jẹ́ kí wọ́n òun jẹ ó tún wá fẹ́ gbọ́ mo tún di àwọn èèyàn sí àwọn ọ̀rẹ́ mi àwọn èèyàn bí èèyàn tó ń dó sẹ́gbẹ̀ẹ́ mi mo tún dẹ wọ́n sí pé ah, ọmọdé iṣẹ́ tó bá jẹ́ tówó ni mo rẹ́dì láti nà mo fẹ́ fẹ́ fẹ́ fi ṣe ìyàwó tó bá jẹ́ pé gbà ni èmi ni máa ṣáájú ẹ̀ mú délé kò bá ti di mọ́mì ẹ̀ hmm. èyí tó fi ń pè ń dàlú yẹn but ó jẹ́ ọmọlúwàbí wọ́n kọ́ lé tó dáa ó dẹ̀ gbẹ̀kọ́ sórí profession ẹ̀ níjó hmm. ó wá jẹ́ kí n realize pé gbogbo èèyàn tó ń jó tàkọ ni oníranú ipe iṣẹ́ ló ń ṣe hmm. because tó bá jẹ́ fẹ́ràn owó ni wọ́n náà mọ̀ mí ah, ah. màá ti kọ́ yekíye hmm. sórí ṣẹ́ẹ̀kì mo lè fún ní open ṣẹ́ẹ̀kì pàápàá hmm. ó mọrú bàbá tó ní. dad ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ i just want to believe all this you are saying right now ah, ẹ mọ̀ pé mo mọ̀ yín mo mọ̀ pé sharp ni so ẹ jọ nítorí tọ́lọ́run ṣé bó ṣe rí ilẹ̀ ṣe ń sọ fún mi dad ṣé èmi ni bàbá lókè àmì fàdà mi ò máa kúrò fún ẹ. ẹ ṣe wá fẹ́ gbọ́ sórí ọmọ tó dúró yìí mo fi ọwọ́ mi sí mo fẹsẹ̀ sí mo ṣe tán ipe kò fẹ́ níṣu lọ́kà wá sínú ilé mi. you don take me for who I eh, am. ẹ ẹ wá kọ́ síbẹ̀ o. o ti gbà mí bí mo ṣe rí láti wákàtí yìí lọ ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mo fẹ́ kó wá àjẹmọ́ pé o lè ó gbọ́dọ̀ máa gba sálárì iléeṣẹ́ wa ẹ ó ti di ọmọ mi ni ó ti di ìyàwó mi wá gbọ́ sórí irú ijó tó ń jó yẹn jó pa ọmọ mi jó pa ọmọ mi èmi ò fẹ́ kó lórogún rárá tó bá ti ń fún níjó tó ń fún níjó tó ń fún níjó níwájú fẹ̀yìn fún níjó látẹ̀yìn fún lẹ́lẹ́gbẹ̀ẹ́ tó bá máa fi jó tán màá wá mú nǹkan mi. Them say look at your life just cause I chose to dance. I am in no competition with anybody. Ìjó yìí àjò ká ni o, Èmi kì í I'm not selling my Daddy. body. Daddy! Dem dey call me Alajuta. Ṣé ló wà sí wọlé sí sí sí sí sí? Òun wọlé, òun wọlé, òun wọlé. Ẹ wọ bàtà yìí. Ẹ ẹ ń tayé, ẹ wọ bàtà, ẹ bàtà. Ah ẹ wọ ìwé omi omi. ẹ ẹ kí ló sọ ìrọ̀lá tí ń bọ̀ ṣé kò tí. omi omi omi omi ah. Ah. mo ti mú gbogbo mi lé omi omi omi omi ẹjọ ọfún bẹ. o ti ṣe mo ti rẹ pẹ̀lú bó ti ṣe mo ti sọ fún yín yìí tẹ̀ ń sẹ́nu lé tí n bá sílẹ̀ kò fún yẹn òru ẹgbẹ́ wọlé. mo ó ti bọ́ ó ti bọ́ ah! ó ti bọ́ má lọ bìkan lọ́rẹ̀. ò bá ṣọ́ra ò ṣọ́ra lọ́jọ́ kan òpin àádé lọ́jọ́ kan òpin àádé o ò bá ṣọ́ra ilé ayé. Ah, my paddy afa afa adi adi afa lè rí gbà ọ̀hún aṣọ ẹ̀sẹ̀ àwọn. Can you apply for? Do you have any cash? Cash eh. báwo? I don't have any money with me. Mo dis girl dey scratch me. O kí ló ṣe yín báyìí? Mo mi mo mo ti lọ sí gbogbo hospital spiritual everything I don do. Ìdó ṣe yín mi, ó dẹ̀ ń dùn mọ́ mi àti dey sweet me. Well, you get money to. Ah, um, I don't spend money at for hospital. I beg, just give me small money. I just find something. No, cheap that. Let me check. Let me check. I beg. I beg. I beg. Babe, I beg. I beg. Ṣé ẹjú má ṣe. Ọmọ ní spiritual ni mo ti ṣe spiritual. Ọmọ ah. give am. E dey sweet me, e dey sweet me but abeg na. tó bá ṣọ́ra ò ṣọ́ra lọ́jọ́ kan òpin àádé lọ́jọ́ kan òpin àádé o ò bá ṣọ́ra nílé ayé lọ́jọ́ kan òpin àádé lọ́jọ́ kan òpin àádé o.